جعل المؤمنين هذه لبعضهم على بعض حقوقا واجبة ومستحبة الحمد لله الذي جعل المؤمنين أخوة جعل المؤمنين إخوة وشرع بموجب هذه الأخوة لبعدهم على بعض حقوقا واجبة ومستحبة ونهى عن كل ما يضعف هذه الأخوة أو يقطعها من الأقوال والأفعال الذميمة أحمده على نعمه التي لا تعد ولا تحصى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بين ما يجب للمسلم على أخيه المسلم وأوصى بالتزام ذلك لما يترتب عليه من مصالح الدنيا والآخرة صلى الله عليه وعلى آله وأصحابه الذين ضربوا أروع الأمثلة للأخوة الصادقة فكانوا كالجسد الواحد وكالبنيان الواحد يشد بعضه بعضا وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله وامتثلوا أمر ربكم يقول الله سبحانه وتعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب ويقول جل شأنه والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض ويقول جل وعلا إنما المؤمنون إخوة ويقول النبي صلى الله تعالى عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وشبك بين أصابعه من هذه النصوص يا عباد الله ندرك ما ينبغي أن يكون عليه المسلم نحو أخيه المسلم إنها أخوة أعظم من أخوة النفع أخوة تجمع بين المسلمين وإن تباعدت وإن تباعدت أخطارهم ونأت ديارهم أخوة توجب التناصح والتناصر والتواصي بالحق والصبر عليه أخوة تمنع المسلم أن يغش أخاه المسلم أو يخدعه أو يخذله أو يؤذيه أو يؤذيه بأي أذى في دمه وماله وعرضه فقد قال الله جل وعلا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا إن الله سبحانه إن الله سبحانه قد رسم لهذه الأخوة طريقا تسير عليه يثبت قواعدها وينمي ثمراتها ويدفع كل ما يتنافى معها أو يقف, يقف في طريقها وفي سورة الحجرات ما يوضح هذا النهج الرباني فهو سبحانه قد أمرنا بالتثبت حين ينقل إلينا خبر سيء عن فرد أو جماعة من المسلمين عن فرد أو جماعة من المسلمين فلا نتعجل بقبوله حتى نعلم مدى صحته يقول تعالى يا أيها الذين آمنوا إن جاءكم فاسقون إن جاءكم فاسق بنبأ فتبينوا فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين ثم يأمرنا سبحانه بحطم النزاع وتلافي الفرقة بين المتنازعين من المسلمين خصوصا عندما يكون النزاع مسلحا لئلا تذهب فيه أرواح بريئة وتراق فيه دماء معصومة وأن مثل هذا النزاع يحسن يحسن بهذه بأحد الأمرين الأمر الأول الإصلاح أولا بالقضاء على أسبابه وإزالة آثاره والثاني أو التأديب للفئة المعتدية التي لا تقبل الصلح والوقوف بجانب الفئة المعتدية لها يقول تعالى وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون ثم إنه سبحانه ينهى المسلم أن يذكر أن يظهر ويحث من قدر المسلم وقدر القدر المسلم عند الله عظيم إن الذخرية توجب النفرة بين الأخوين المسلمين ثم ما يدريك لعل هذا الذي فقرت منه خير منك عند الله فتكون قد حقرت ما عظم الله قال تعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى عسى أن يكن خيرا منهن فالسخرية لا تقع إلا من قلب ممتلئ من مساوي الأخلاق ولهذا قال النبي صلى الله تعالى عليه وسلم بحسب مريء من, من الشر أن يحقر أخاه المسلم ثم نهى سبحانه عن تلمس العيوب المسلم وإيلانها على الناس ونهى جل سبحانه عن تعيير المسلم بقلب يقرأه لأن ذلك مما يسيء إلى المسلم ويورث العداوة ربما يسبب الرد بالمثل فيكون الإنسان قد جنى على أخيه وجنى على نفسه قال تعالى ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب واعتبر ذلك فسوقا وظلما ممن لم يتب منه فقال بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون ثم نهى سبحانه عن سوء الظن بالمسلم ما لم يتبين منه ما يجب ذلك فإن الأصل في المسلم العدالة والخيرية وسوء الظن به يسبب الابتعاد عنه وعداوته وبغضه وهذا يتنافى مع الأخوة سبب عداوته وضده وهذا تنافى مع القوة الإيمانية قال تعالى يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ونهى سبحانه عن البحث عن أوراق المسلم وتصلب عثراته التي قد ستر الله عليه لأن في البحث عنها إشاءة للمنكر وتشويه للمجتمع المسلم وزعزعة للثقة بين المسلمين فقال تعالى ولا تجسسوا كما نهى سبحانه عن الغيبة وهي ذكرك أخاك بما يقرأ في حال غيبته لأن في ذلك انتهاكا لحرمته وتدنيسا لعقله وخيانة خيانة خيانة له في غيبته ثم ذكر سبحانه مثلا منفرا عن الغيبة وذلك بأن شبه الذي يغتاب أخاه المسلم بالذي يأكل لحمه وهو ميت وذلك مكروه للنفوس غاية الكراهة منفر للاتباع فالذي يغتاب أخاه كالذي يأكل لحمه وهو ميت قال تعالى ولا يغتاب بعدكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه فكيف يكره أكل لحمه ميتا ويأكل لحمه حيا عباد الله هذا نموذج مما ركنه الله لمسار القوة بين المسلمين وما ينبغي أن يكون عليه مجتمعهم وكم في كتاب الله وفي سنة رسوله صلى الله تعالى عليه وسلم حول هذا الموضوع من الأوامر والنواهي التي لو رعاها المسلمون وعملوا بمقتضاها في عصرنا هذا لسادوا العالم كله وقادوه كما سادوا وقادوا صدر هذه الأمة رضوان الله تعالى عليهم أجمعين كما قال تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله fi ọpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tó ṣe gbogbo múmi nílé ọmọ ìyá tó ṣe gbogbo ìgbàgbọ́ ní ohun ìgbàgbọ́ òdodo olùgbọ́ náà bá gbọ́ lódodo ní ọmọ ìyá tó sì fi àwọn ìwọ̀ tó rọ̀ mọ́ ìjọmọ ìyá náà tó ti kọ́ wa lọ́rùn ọpẹ́ ní fún ọlọ́run bá wa náà èyí tó jẹ́ dandan wà níbẹ̀ tó sì jẹ́ pé afẹ́ bẹ́ẹ̀ ni kí nǹkan tó lè máa dáa sí ó ń bẹ nínú àwọn ìwọ̀ náà ọlọ́ọ̀bá náà ló kọ̀ fún wa níbi gbogbo ohun tó lè fa kí ìjọmọ ìyá Islam kó di lílẹ̀ àbí kó gé sọnù pátápátá ọlọ́run bá tún kọ̀ fún wa níbi gbogbo ohun tó lè ṣokùnfà bẹ́ẹ̀ ọlọ́run bá wọ ọba kan ṣoṣo ni o ọ̀kan ṣoṣo ni ẹlẹ́dàá gbogbo ayé o ọba tí ò lórogún ni o ọba téèyàn kì í wọ́rogún pẹ̀lú ẹ̀kéyìn ojèrè ni o ẹjẹ́ àjìnà sí bíbá wọ́rogún o. bákan náà mọ̀jọ́ ìfá nàbà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wa náà ni ẹni tó wa náà sì ránṣẹ́ sí gbogbo ni o ó ṣe àlàyé fún gbogbo mùsùlùmí òdodo nítòjọ́ ọ̀ràn yàn fún wọn lórí ọmọ ìyá rẹ̀ tó jẹ́ nìkejì rẹ̀ ó sì ṣàsọtẹ́lẹ̀ tó pọ̀ lórí pé ká mọ́ àwọn ìwọ̀ náà ká toro mọ́ ara ayé gbé ní rọrùn ìní okùn tọ́nà ọba ti so wákò tá a fi ń jọmọ ìyá ìsìn islam ọlọ́run bá kó bá kí gbogbo ohun tó jòwè fún wa pátápátá tá a bá tẹ̀lé àgbélé ayé a sì gbé àlùkí àmọ̀ sí oríire kọ́lọ̀ kó wa. bákan náà la sọ̀rọ̀ ìkẹ́ gbogbo àwọn náà bìbí iṣẹ́ fún tí wọ́n tètè gbà àti títẹ̀lé tànàbì lẹ́yìn ìgbà tí wọ́n ti gbọ́ tí wọ́n ti gbà lódodo ọlọ́run bá kọjá pípẹ́ náà kó dóró ara ilé àwọn ànábì wa sallallahu alaihi wa sallam àti gbogbo olùsojú kòrò láti tẹ̀lé súnà wọn títí di ọjọ́ gbèrò kìyàmà àwọn kókó bíi mẹ́jọ òun láàpẹ àkéèsí ara wa sí èyí tí a lè kíyèsí tí ó jẹ́ kí okùn tọmọ ìyá kó sì máa jẹ́ nítòyí tí ò rè bété nítorí pé múmìnì ọmọ ìyá múmìnì ni kò dá lórí ọ̀rọ̀ lásán ó dá lórí àwọn ọ̀sẹ̀sí kan bíi mẹ́jọ tí mo fẹ́ mẹ́nu bà yẹn kìí sòun nìkan ni gbogbo ẹ̀ kìí sòun nìkan. ọ̀kan wà ń bẹ̀ tí ò bá jó jẹ́ mẹ́sàn-án ṣùgbọ́n tí n bá ti kún yóò ti pọ̀ jù lónìí nìkan òun náà ni ẹ̀kọ́ bá a ti máa ń ṣe àbẹ̀wò bá a ti máa bẹ̀ra ẹni wò kọ́lọ́n kí ó fún wa lẹ́mìí ló tayọ júmọ́ àti ń bọ̀ ká lè fi òun ṣe èyí tí àgbà yẹn rí lọ́tọ̀ nítorí pé àwọn nǹkan tí a mẹ́nu bàyí dáàbá kíyèsí dípò kájọ́mọ̀ yá ọ̀tá lápadà jẹ àlejò ọmọ kírun ọ̀tá àtọ̀tá lè jẹ́ pé àwọn méjèèjì wọ́n fi gìgìrì tẹ̀tara wọn lórí tọ́pù ó sì lè jẹ́ pé ọ̀tá ni ẹni tó wà ní tọ́pù láwàl lẹ́nu kejì rẹ̀ tó jọ́ta rẹ̀ tún bẹ ní ọ̀tọ́pù sáání tá a jọ sọ pé Allahu akbar tá a gbọ́wọ́ sókè nítorí pé ntí sọ̀yàn dọmọ ìyá ó ti bàjẹ́. nínú ẹ̀ tó ti jẹ́ pé a ń láti kíì sí àwọn ìlànà dáadáa àwọn ayé ọba nínú ó pọ̀ tá a kàn mẹ́nu bà díẹ̀ péréte ń bẹ̀ tí sọ wípé ọmọ ìyá ni wá àti bó ti yẹ ká máa ṣe Suratul Maida ka àwọn àyà kejì ọlọ́run ní ẹ fọwọ́sowọ́pọ̀ lórí ìbẹ̀rù ọlọ́run ẹ jẹ́ kí n ṣe kó jẹ́ pé àwọn kẹfà láti máa kíyèsí nìyẹn kódà gbogbo gbogbo ẹ ní gbogbo sáyà fi kódà bàbá gbìjà yẹn àbábà jà fún yẹn ọjọ́ tó bá jẹ́ pé wọ́n ṣàbòsí fún un láàrán lọ́wọ́ lórí àwọn tó ṣàbòsí fún un ọjọ́ tó náà bá ṣàbòsí ẹlòmíì òun gangan tó jẹ́ mùsùlùmí tó ti asọpọmọ ìyá ni wá òun ládójú ìjà kọ lọ́jọ́ yẹn ìbáà jẹ́ pé ẹni tí à ń gbìjà kí wọ́n sáàbò fífún jọ yẹn kò forí kan lẹ́yọ̀ kan fọ́lọ́run rí torí pé ntọ́lọ́run fẹ́ràn ànábì nìyẹn sallallahu ta'ala alaihi wa sallam ìní òbí jẹ́ pé ìgbésí ayé mùsùlùmí ká yóò tòrò ayé ẹni tí ò ṣe mùsùlùmí náà yóò tòrò tí ń bá mùsùlùmí gbé tó bá jẹ́ pé ìsìláàmù tánà ó tún wá múdàkejì ẹ̀ wá kámábà lérò pé kò sóhun níbẹ̀ oníwàlá tààwà ní wọn lálẹ́ kí ní ìwàlẹ̀ òdìwà ẹ má sowọ́pọ̀ lórí àti sẹlọ̀n àbí àti dá ọ̀tá lẹ̀ àbí àti sàtakò dáadáa ìtọ́jọ́ pé orin lẹ̀ nínú ẹ̀sìn pé oore ni dáadáa sí ni ẹ wòye èèyàn nínú ìta pè lọ́mọ ìyá tó ti yọ gbóngbó sí Islam tó jẹ́ pé kò fẹ́ rí mùsùlùmí tí ń tẹ̀sí sójú tọ́nà ti kọ̀ wípé wà látàá wà ní wàlẹ̀ ismi wàlẹ̀ òdìwà ẹ má so wọ́pọ̀ ẹ má so pàǹpá lórí ihun tó bá jẹ́ lórí ẹ má so wọ́pọ̀ lórí ẹ̀ṣẹ̀ kẹ wàá máa ra yín lọ́wọ́ torí pé sẹ́mi ìbẹ́tẹ́ nìkan ò lè dá sí àwọn èèyàn máa ń pé dórí kótó láti bá dáadáa jẹ́ tó jẹ́ pé tí wọn bá pọ̀ lórí ẹ̀ kò ní rọrùn fẹ́nìkan síbẹ̀síbẹ̀ àwọn èèyàn tó ń wára wọn fàjọ jẹ́ bó ti jẹ́ pé sẹ́ olóore míì sáà bá wára ẹni fúnra yóò gbélẹ̀ ni kò ní jẹ́ ṣíṣe tí ó bá jẹ́ ṣíṣe á èèyàn ó ṣe wàhálà tó pọ̀ àwọn sẹ́ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní sẹ́ ẹ̀sẹ̀ wà bẹ́ẹ̀ ẹ̀wà wò tọ́lọ̀ máa ń pè wá sákèésì. aya sóràtù táwùbà sórà kẹsàn-án àyà ọlọ́run tún sọ fún wa nínú pé gbogbo múmi núnà lọ́kùnrin àti múmi náà sì lóbìnrin báàdù máa ń lìyà wò báàdì ọ̀rẹ́ ẹ̀mùlẹ̀ tímọ́tímọ́ ara wọn ni wọ́n jẹ́ yẹn ni pé àkídà kan náà níbẹ̀ lọ́kàn wa bákan náà lọ́rùn ti ló ti kọ́ wa pé ká lo ayé látara tẹ́tọ́lọ́run ní kánábì ò jẹ́ fún gbogbo àgbáńlá ayé pátápátá múmìnú múmìnú lọ́kùnrin tó fi tó fi nǹkan náà sí lọ́rùn àti múmìnú lóbìnrin ọmọ ìyá ara wọn ni látara mẹ́sẹ̀jì bákan náà ní suratul Hujurat sura forty nine ní àyà kẹwàá ọlọ́run bá sọ wípé gbogbo mùmínùn ó fi pápọ̀ ń bẹ̀ yẹn gẹ́gẹ́ bí ọkùnrin àtọ́bìnrin ọmọ ìyá ni wọn o ànábì wa sallallahu alaihi wasallam ó ní múmìnì sí múmìnì òdodo olùgbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo òun là ń pè ní o ẹ̀rí pé torí gbogbo táwọn èèyàn gbàgbọ́ náà wọ́n ń pè ní àwọn tó fi gbà wọ́n gbọ́ onígbàgbọ́ náà ni wọ́n ń pè wọ́n ṣùgbọ́n tòdodo ẹyọ kan ni òpin yẹlẹyẹlẹ àmẹ́yìn wa sọ́lọ́ sọ́lá wọn sọ̀rọ̀ wípé bí ilé bí ilé tí ó dira wọn mú nígbà tá a mọ wọn léra wọn ni wọn ànábì wa kí àwọn ọmọ kàwọ́ rẹ̀ ó wá kì bọnú ara wọn ó ń sọ̀rọ̀ ó sì ń ṣàpèjúwe ó ń sọ̀rọ̀ ó sì ń ṣàpèjúwe wọ́n ṣàgbàkà bẹ́ẹ̀ náà sọ̀ bẹ́ẹ̀ ó wá sọ ṣàgbàkà nínú ọ̀fẹ́ ń pe ìkìlà yẹn ní sábàkà nítorí pé wọ́n kì wọ́n ń wọnú ara wọn tó bẹ́ẹ̀ làwọn lè ṣe kí àwọn kà wọnú ara wọn bí bẹ́ẹ̀ ṣe rí nìyẹn o tó bá jẹ́ pé bá a ṣe rí nìyẹn láti inú ọkàn pẹ̀lú fọlọ́run bá o tí ò jẹ́ lórí pé àjọ ń pàdé lásán fọlọ́run àkóso àná wa gbà bẹ́ẹ̀. àkọ́kọ́ àkíyèsí ni pé ìjọmọ ìyá yẹn òun lọ gá ìjọmọ ìyá láyé àti láti kìá náà òun lọ̀gá ìjọmọ̀ ìyá ó ju ti àwọn tí wọ́n bí wa mọ́ lọ bó tẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ bá a bá rí yàtọ̀ sí bá a ti ń sọ lẹ́nu yìí ẹni tó practice ẹ̀ pé ọmọ ìyá ẹ̀sìn Islam ó ju ọmọ ìyá tán bí òun tí ìyá kan náà bí òun pẹ̀lú ẹ̀ lọ èèyàn péré tó ló sẹ́kù láyé ó dùn ká ó dùn sọ ni wà láìra mi torí pé ọmọ ìbátan a máa ń a máa ń gbé a máa ń dá a máa ń dáàbò bò púpọ̀ a máa ń dáàbò bò púpọ̀ tí ì bá ti pé ọ̀rọ̀ dojú ẹ̀ ó lè tán kọjá àlà ọlọ́run fún ṣe ìtọ́nù tí iṣẹ́ rẹ̀ tó lágbára ẹ̀ lẹ ọlọ́run á fún lágbára àìfẹ́ kó já àìfẹ́ kó já kódà bó bá já àwọn èèyàn láì jẹ́ pé a káyà táwọn èèyàn létí o àwọn èèyàn nígbà ìmọ̀kan àtàìsìn lọ́hùn náà wọ́n máa ń fi bíbí rẹ ní pọ̀ rárá wọn létí gẹ́gẹ́ bọ́ọ̀lù wọn ti fi rárá létí náà lọ́kàrán kiri àwọn sọ pé ẹ mọ ẹ ṣàtúnṣe o ẹ ṣàtúnṣe o ẹ mọ̀ mọ̀ bá lọ báyìí o láwọn tí èsì bíi ẹ̀sìn ni wọ́n ti sọ̀rọ̀ ìlú ọ̀fà kó jẹ́ pé ọmọ èèyàn tí ìbá ṣèbẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala ìbátan yẹn ẹ̀jẹ̀ ni wọ́n máa dáàbò ó pọ̀ jù sọ́jọ́ òní pé tẹ́ ẹ bá kà nípa àwọn lárúbáwá àwọn kan ti ń dá ogun sílẹ̀ wọ́n sì lè jà fógún ọdún fọ́gbọ̀n ọdún fógójì ọdún àbáàdọ́ta ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ. tẹ́ bá wádìí ìpìlẹ̀ ní tó pa ogun yẹn ẹ̀jẹ̀ ni wọ́n ń dáàbò bò ó lè jẹ́ pé ọmọ kan kan ọmọ kejì níkòó níbi ilé kejì ọ̀la yìí àbí kó jẹ́ ní tòótọ́ bẹ́ẹ̀ bíjà àdúgbò ṣe máa bẹ̀rẹ̀ láàrin ẹ̀tàwá iná àbí lẹ́sílẹ̀ àbúbí sóbì kódà nígbà míì ẹlòmíì tó múra àjà púpọ̀ jù ọmọ ẹ̀ ló jẹ̀ jù a ní tòǹtì bẹ́ẹ̀ náà wá ń kọ́ tó wáyẹ kẹ́ ẹ̀ nà bẹ́ẹ̀ láàrin àwọn lárúbáwá tó bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yìí máa diran tó for years wọ́n lè máa jagun lọ ìyẹn bẹ láàrin haúsá àti kọ́sárájú nílùú mọ̀dínà tó dìlú ìsìlámù yìí kótó di bá nàbì délẹ̀ sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá sì ka ti ń bẹ láàrin haúsá àti kọ́sẹ́rájú nínú ọ̀tá yorùbá àti haúsá àti ibo àsọ̀tá àsọ̀tá ẹ̀ka ìtàn àwọn méjèèjì ń bí wọ́n ti ń gbé mọ̀dínà bí wọ́n ti jọ́ta ara wọn ẹ̀ náà pé yorùbá àti haúsá àti ibo àsọ̀tá tòun ti bí àwọn èèyàn ti ń sẹ́yàmẹ̀yà lórílẹ̀‐èdè náà tó síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀ padà di islam látara mẹ́sẹ̀gì lọ́lọ́n tí wọ́n nàbí sallallahu ta'ala alaihi wa sallam. ìlàbí ń tẹnu mọ́ pé àwa òǹkà tí a sọ wípé mùsùlùmí ni wá tá a sì ń tọ́kàn táwa bá tẹ̀lé sànàbì tá a tẹ̀lé sọlọ́run tá a tẹ̀lé sànàbì sallallahu ta'ala alaihi wa sallam. orílẹ̀-èdè yóò ra àlàáfíà látara àlàáfíà táwọn ò ti rí atẹ́gbẹ̀ẹ́ òfẹ́ àwọn wà nínú àlàáfíà atẹ́gùn ó sì atẹ́gùn ó sì fẹ́ síbi tí wọ́n ti fẹ́ sí tọ́lọ́n torí pé ní àlàáfíà ń bá wọn ṣùgbọ́n kálukú ń di tó yé àti tó mọ̀ àti fẹ́ ni wọ́n fi gbé ayé ìjọmọ ìyá tá à ń wí yẹn ó ju kí wọ́n jọ bí wa pọ̀ lọ nǹkan àkọ́kọ́ ìyàkéèsí nìyẹn tí tó wá fẹ́ ká jìnà sí. àkọ́kọ́ ni wípé àmọ́rọ̀ náà bí tàṣà bùtì sí iná mọ̀ yín kọlù yín ọ̀kọ̀dọ̀ ọlọ́run ọba fẹ́ ká máa wádìí ọ̀rọ̀ ká tó ṣiṣẹ́ lórí ẹ̀ ká tó gbégbèsè lórí ẹ̀ ọlọ́run ọba fẹ́ ká ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló fi sọ fún wa nínú sọ́rọ́tì ìbòjọ́rọ̀ pé dípò kí ìbáwá mú làbárè kan bá yín làbárì tó burú ni ó sì mú wa ní ojú kọ́nà wọn pè ní fáfik ń jẹ́ àkún fáfikún bì nábà nábà yẹn nábà ń fẹ́ yíwù ni làbárì ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kun àti jàǹbá òní fáfik ó gbé wa lọ́lọ́ máa ń sọ pé fásitì àyànú ẹ farabalẹ̀ dáadáa ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ẹ bá rí díẹ̀ ẹ gbà pé ẹ jẹ́ kátẹ́gùn ògbé lọ ẹ má jẹ́ orí mi kankan dúró sí lára yín ádà máa nà sábà yìí à ń tù sí ibú kọ́wọ́ máa ń bí jàhálà kí ẹ má wàá fi àyìnmọ̀ kan jàhálà ignorance kí ẹ má fi dọ́gbẹ́sẹ́ nìkan lára kí ẹ má fi ṣe ẹnìkan antu siibu kọmọ bi jahala fatusibi hu alama fa'altum nadini nkẹnẹ wa kaba ma la ye ọ̀kan nìyẹn nínú nǹkan tó jẹ́ pé máa ń ba ọmọ ìyá ẹ̀sìn jẹ́ ọ̀kan nìyẹn. kódà wọ́n fẹ́ nígbà tá a bá ń gbọ́ àwọn làbárì báyìí kódà kẹ́mi wa náà sọ fún wa pé tó bá tẹ̀ ìjó òótọ́ ká ti máa wá àwa wí fónítàn táwọn ọgbọ́n mọ̀ bóyá tá a bá bi léèrè bóyá yóò wá wà wí fún rẹ̀. fi wí làbárì yẹn ó lè má jò tọ́ wa ní bá wa sọ̀rọ̀ ọyún tó ọlọ́run sọ̀kalẹ̀ tí a fi jẹ́ múmìnì tá a fi ọmọ ẹlẹ́yìn ànábì sọ́lọ̀ sọ́lá kọ́lọ̀ kó ṣe wá bẹ́ẹ̀ òun náà ni à ń kà síra wa létí àfihàn wa létí ni ajẹ́ nìkan tó jẹ́ pé kò ní le lára wa tábẹ́ kọ́lọ́ le lára wa wàláhì àtẹnitó kéwú nù wa àtẹnitó kéwú. àtẹni tó ṣe ìsìláàmù dáadáa àtẹni tí ò dáadáa ó kéré nu wa tí ẹ àkọ́kọ́ tí mo kọ́ mẹ́nu bá ń bí òmò dàlámù pé ẹ̀hẹ́n ṣe tó sọnù ọ̀dà kò èyí ó sì máa a jẹ́ pé ọ̀rọ̀ ẹnu nìyí máa a ni ó bí máa gbẹ̀sán láyẹ̀ torí pé kò túmọ̀ sí pé ńgbà téèyàn bá rẹ̀ ní bí ojú oníjẹ́ yẹn lọ́kàn máa dà kọ́kọ́ dà torí pé tí wọ́n ló wí nìyẹn àwọn èèyàn kan sì wà tó jẹ́ pé iṣẹ́ yẹn dá wọn fún iṣẹ́ burúkú ni àwọn oògùn ọ̀rọ̀ bá wà lọ ibi láti bẹ̀rẹ̀ ti gbọ́ dẹ́kun ibi táyé parí sí padà rí jẹ wá fẹ́ nìkan kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí padà yóò sọ pé ẹbí wọn ti sọ pé èmi náà èmi náà kàn gbọ́ pé wọ́n sọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń sọ náà ni ọ̀dọ̀ àmẹ́lẹ̀ kan wá. nígbà míì àwọn èèyàn lè ti lọ ẹ̀wọ̀n wọ́n lè ti lọ àtìmọ́lé bí ọ̀rọ̀ sáà padà rí jẹ yẹn. náà ọ̀kan nìyẹn pẹ̀lú ẹ̀rí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ká máa wá bí èdè àìyedè ó ṣe já èdè tí ò yéé dè táwọn àwọn yẹn kan fi dàrú bí ó sì já tẹnu ó fi kó padà má yasara Allahu ta'ala ìdàdà kàtàlì ìlà tọ́lọ̀ ń bá fẹ́gbà yìí débẹ̀ káwọn mọ̀ fojú fò káwọn mọ̀ fi ojú fò. àwọn bíi. ááyà kan nínú sọ́ràtù tàwùbà tó sọ̀kalẹ̀ lórí èèyàn mẹ́ta tí wọ́n máa mà tí èdè pé wọ́n ní àwáwí kan tí sẹ̀rí àìgbà wọlé láti má tẹ̀lé ànábì lógun sallallahu ta'ala alayhi wa sallam tọ́lọ́run wá bá wọn wí pẹ̀lú sísọ àyà kalẹ̀ láti fa àbùkù kan wọn. wàhùn mí náà yìí nínú àwọn àpárò rẹ̀ èèyàn mẹ́ta àwọn tó lọ sógun yẹn nǹkan bíi ẹgbẹ̀rún bíi lọ́nà ọgbọ̀n àbólé bóyá bíi thirty thousand àbò yóò mọ̀ wá tí ì bá ṣe pé ọ̀rọ̀ ọlọ́run wa ní subhanahu wa ta'ala tó wá ṣe pé àwọn èèyàn láàrin ara wa ni kódà kó jẹ́ pé àwọn tí ò lọ yẹn hundred ni wọ́n àbí two hundred àbí five hundred séyẹn thirty thousand ti rẹ́dì kílẹ̀ yẹn yóò wí bí ẹ ti wọ́n lè jàre they are minority kí ni wọ́n fẹ́ ṣe kí wọ́n bá lọ. èèyàn mẹ́ta nínú ọgbẹ ẹgbẹ̀rún lọ́nà ọgbà ọlọ́run ti fara kalẹ̀ lórí wọn pé ń tẹ̀sí ò dáa o àní tẹ̀sí ò dáa o aburú ni o ní ntáàmù kàlọ́ títí táyọ̀ ti tán ní alukóran kẹrin. ìdí náà tó fi jẹ́ pé wọ́n ní ká máa paná níbi tó bá jó dé kí ẹ ibi tó ti bẹ̀rẹ̀ nítorí pé tó bá yẹ pé ibi tó ti bẹ̀rẹ̀ ni yóò padà jó tán yóò padà ṣiṣẹ́ débi tó fẹ́ ṣiṣẹ́ dé tabari èèyàn méjì èèyàn mẹ́ta ni jàmáà ni wọ́n ni kásìtì máa ṣàtúnṣe láàrin ìyẹn ni aya suratul Hujurat ta kálẹ̀ kan ọ̀kan nìyẹn nínú ọ̀nà àtúnṣe yẹn náà òun wá ni pé ká panami paná mi tó jóde ẹlẹ́ẹ̀kejì ni pé kábàlá aláwì ìgbọ́ kábàjà ọlọ́run ló kọ́ wa bẹ́ẹ̀ o kábàlá aláwì ìgbọ́jà ẹ tó kà o ọlọ́run ní ẹsẹ déédéé láàrin àwọn èèyàn méjì tí wọ́n dojú wọn o fàyín bàbá bí ìdáhùn máa ń ka bá yarí délẹ̀ wọn ò wọn ó dàrú ni alàlẹ́ ó kọ́rọ́ lórí ẹnìkejì fàkọ́ọ̀tì ló lẹ́sì tábùgì fàkọ́ọ̀tì ló lẹ́sì yẹn ẹgbàjà ni kì í torí ọlọ́run sọ pé fákútù ló ọlọ́run ah, ẹni ni ọ ẹni ẹtẹ ni kìfàlù ẹ̀mú àti tó bá gbà tá lè fi yẹpẹrẹ ẹ̀. wa ló kọ́ wa bẹ́ẹ̀ kí ló fà torí kí náà kí náà kó má bàa máa gbilẹ̀ ìyẹn gan ó tó lọ́tọ̀ láti rọ ẹnìkan nínú láti rọ apá kejì nínú ó lè jẹ́ jàmáà kan àbí jàmáà mi àbẹ́nìkan sẹ́nìkan ọjọ́ tí ẹ bá ń sọ. So, fẹ́ni tí ó jẹ́ pé aláwọ̀ ìbọn ni pé ah, ah, àtàlábùkù èèyàn ni wọ̀nyí òun gan ó lè bí gbogbo dáadáa bó ti kó nípa àwọn kàgùn sí i tó àyà kan bẹnu sọ́tò nìsà àyà thirty one thirty five ni sóra kẹrin tọ́lọ̀ ti sọ fún wa bẹ́ẹ̀ pé ẹ dúró déédéé pẹ̀lú ìdájọ́ pẹ̀lú ẹ̀rí àti ìdájọ́ kódà bó jẹ́ pé àwọn tó súnmọ́ yín jù ọlọ́run wa bẹ̀rẹ̀ sí kà wọ́n ó kà wọ́n òbí wa ó kà wọ́n ọmọ wa àwọn tó sún àfẹ́bí wa ọlọ́run tó wá kàkà ó ní kódà bó tèwọ́ gan lọ́wọ́ wà at fault ìwọ gan náà ló tètè máa apologize lẹ́sẹ̀kẹsẹ̀ kódà bó ṣe pé o ti bínú tán ìwọ náà ló sọ padà wá wà lọ́wọ́ àlàyé kò sì kàn tọ́wọ́ sẹ̀ fojú wo lẹ̀ pé ah ah, ah subhanallah ah, mo sì ṣe lágbájá ìlú sọ̀rọ̀. ìwọ náà ló kọ́kọ́ apọlọjá yìí láàjẹ pé wọn parí ìjà fún yín lọ tá a lè pèsè ara wa kí mánì wa ti débẹ̀ torí pé ha hàdá nínà ṣèitán ìbínú yẹn ọ̀dọ̀ ṣèitán ni ti máa wá lànàbí wa sọlọ sọlọ ti máa sọ pé nítorí tó fi ṣe wá àti fún sàhábì kan pé má bínú má bínú. wọ́n fẹ́ kí wọ́n fẹ́ ká tírìnì ara wa gbàgbẹ́. tọ́ ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kejì. wọ́n ní ọlọ́run wá sọ fún wa níbi ẹlẹ́ẹ̀kejì náà pé tá a bá bá onítìbí tó já lábòkù wí tán fàhín fa at tó bá wá rí i pé ah, àtòǹtítẹ́ tó báyìí fáát tó wá kókó dà mo ti gbọ́ ń tẹ́ wí kì í ní ṣe bẹ́ẹ̀ mọ́ yín dáhùn kẹ́ ẹ̀ padà fún ogun tó yẹ kó ṣe òun fẹ́ ṣe ní tó yẹ kó ṣe olóhùn ní ṣe mọ́ fáát nìyẹn fa aslihu baynahuma bil adli wa aqsitu ẹ wá tẹ̀ tún àárín wọn sí dáadáa padà ẹ má sọ pé nítorí kó ti hùwẹ̀ tí a ti wà àbùkù pé má débi ro ẹnìkan ò tẹ má gbalẹ̀ wa kọjá mọ́ o. t'ori wọn gbogbo ilé àwọn tí ń bọ sọ̀rọ̀ yìí má gbà wá sí nìkan kọjá ẹ má jòkun lè tó bẹ́ẹ̀ tó bá ti gbà nínú lọ àìsèpò ti títì rọpọlọ nípa àwọn tí máa ṣe déédéé. ẹlẹ́ẹ̀kẹta onípọ́nà ọba pé kí múmi náà mọ̀ fi múmi ní sí ẹ̀yẹ ìyẹn náà ń bẹ́nu nínú kàtí máa jẹ́ pọ́nmọ ẹ̀yà ó tí. àbá ń gbọ́ eléyìí tí ẹ̀ka ṣe ká máa rántí ìdàkejì ẹ̀ tó ṣe o oyin pé ká máa pọ́n rẹ̀ nílé. tàbá ànábì wa sọ́lọ̀ sọ́là ó sọ̀rọ̀ míì tó jọmọ́ pé kágbàlagbà wọ́n wa lé kọ́mọdé wa kó lé kì í sára mi kì í mi ẹni tí kì í máa pọ́n kékeré inú wa lé àtọmọdé tí kì àìsí yẹn ẹni máa fa àsókòyà káma fẹrẹ ní sí yẹyẹ àsókòyà fẹrẹ ní mi bẹ tí ò sí lára ẹni fi ń sí yẹyẹ sẹ́wọ́n sì fi sẹ̀yẹ yóò sì dùn báwo wà ní ìsinmi lára yóò kiri tó bá yẹ pé ìsinmi lára ẹ̀ gangan ni ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹta torí bá sọ fún wa nínú ta ọlọ́run ní anitẹ́ fi ẹ̀yẹ ó lè lọ́lá jù yín lọ́dọ̀ ọlọ́run ó lè lọ́lá jù yín lọ lọ́dọ̀ ọlọ́run torí náà ìsí ọlọ́run lè ń kù ní o kan yẹn ibi tẹ́sẹ̀ ní òkùnkùn ojú nù kí tún sẹ́ni lè wá sẹ́nu ó ti wá sẹ́ ẹlẹ́dàá ẹ̀. bọ́lọ́run bá ti dá wa yìí àwòrán ni tó sì rẹwà tó àwọn ọmọ ádámà náà bá pọ́n lé bẹ́ẹ̀ níbi ìdẹ́dà jùlọ táwọn náà bá wo àwọn ẹ̀dá mi tọ́lọ́wọ́n bá dá àbáwọn míì táàrí tá à ń gbọ́rọ̀ yìí wọn èmi ò mọ̀ bẹ́ẹ̀ yẹn rálùjẹ̀ lórí èmi ò rírí kò tá a máa gbọ́rọ̀ yìí wọn a máa gbọ́ bí wọ́n ti dá wọn ẹni tó bá rí iná kọ́dà ẹlòmíì orí mi yóò sẹ̀ ẹlòmíì dípò kó sá lọ inú ilé kànga ní òbẹ̀sì tí wọ́n á fojú kálùjẹ̀ ọlọ́run dá wa dáa kó fún sàbára kọlá àfàlàfà ó sì wọ ọlọ́run ọba ló dá wọn tó dá náà tó dá wọn bó ti ṣe dá wọn yẹn bọ́lọ̀ ti wá dá wa tó náà àlébùn bẹ lára wa tí àbá bẹ̀rẹ̀ ọlọ́run tá lè máa fi yẹpẹrẹ ara wa tó sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ ọlọ́run ó fẹ́ẹ́ lọ sí nǹkan kan lára ẹ̀dá èèyàn tọmọ yorùbá ò lè dìbò yàn ẹni tí wọ́n kò dúbú wọ́n bẹ ẹni tí wọ́n bètè bú ó ń bẹ kò sí kan nínú oríkèéríkèé ara tẹ́mi ò tí ì gbọ́ ìtàn ti gbóyàn wọ́n fọrùn bú ẹlòmíì wọ́n ní ọrùn ẹ̀ báyìí èmi ò fẹ́ máa sọ̀rọ̀ ebó lórí kótópà lórí mímbàrún mi o gbogbo bí wọ́n ti máa ń búra wọn yẹn ẹ́ ti mọ̀ wọ́n fi tí bú ẹlòmíì wọ́n fi mú bú ẹlòmíì wọ́n fẹsẹ̀ bú ẹlòmíì wọ́n fi àyà bú ẹlòmíì gbogbo oríkèéríkèé ara kò sí ìtàn lè gbóyàn tí yẹn bá wá jẹ́ pé ìyẹn lẹ wá ìyẹn lẹ wá wò pé bí tiẹ̀ ṣe rí yẹn ò da lẹ́bí bíbú ó yẹ kí ẹ rántí pé ó ní ẹlẹ́dàá o àlẹ́kọ́ọ́lẹ́kù ọba tó dá bẹ́ẹ̀ ọba tó dá bẹ́ẹ̀ ntó pọnlé ntó buyì kún lọ́nà ọba dá fún yẹn tòtòrò eléyìí ó ń ṣẹlẹ̀ ìjọmọ ìyá yóò mọ bàjẹ́ dáadáa o ẹlẹ́ẹ̀kẹrin. wọ́n fẹ́ ká sí talamotoli àlèyò ká máa wá pé kásárì láìpẹ́ kásárì bíi sẹ́nìkan kù sí tí wọ́n bá sọ pé ah lágbájá bá wà níjókòó kan máa ròyìn lágbájá pé ah máa yẹn náà o nítorí ò rí mú wá èèyàn ẹnìkan ló sọ pé ah in fact náà mọ̀ lóòótọ́ o. òun wà sọ tó kù sí ara ibi tó kù sí kọ́ ni wọ́n ń sọ lọ́wọ́ ń bẹ̀ yẹn bàtí majority ti kárì vote yẹn dáadáa ẹ̀ náà fẹ́ kí wọ́n sọ ní tó dáa jù nìyẹn despite wípé kò sẹ́yìn tí ó ibi tó kù sí lóòótọ́ kódà tó ti pọ̀ àmọ́ dáadáa ọmọ èèyàn ìyẹn lọ́mọ borí àìdáa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ sọ pé tí dáadáa bá pọ̀ nínú ọ̀rọ̀ ẹnu nínú ìhùwàsí àti ọ̀nà tá ń dada sí dáadáa sí ara wọn fẹ́ ká máa wá pé yín ni tó kù sí ni ìyẹn jẹ́ wọn fẹ́ ká fúnra wa ní àlàjẹ́ burúkú ò kódà bó tó bá èèwọ̀ sáyẹn náà lẹ́ni ká máa pè é báwọn èsì wá àti fún eléyìí ò bá wọn o wọn fẹ́ ká fúnra lálàjẹ burúkú ìyẹn ni lákọ̀bù lákọ̀bù ń wáyé nínú ṣẹ̀ríà Islam àmọ́ gbọ́dọ̀ jẹ́ ètò dáa ó gbọ́dọ̀ jẹ́ ètò dáa lákọ̀bù ni tí wọ́n ń pè yàn tí èsì pé òun ni wọ́n sọ nígbà tí wọ́n bí yàn lákọ̀bù ni lóbi jẹ́ pé ogun tó bá jẹ́ pé ó lè rí nǹkan ṣe sí ọ̀rọ̀ ògùn ògùn ògùn déyàtọ̀ ya wọn bá ṣe nǹkan sí i àwọn alákọ̀ọ́bù tí ò dá nìyẹn ògún pè ọ́ ọ̀ya ṣe kan tó sì padà ah àwọn kan tó náà bínú sí náà fi ń pè wá ń gbà yẹn ẹni tó bá lè rí nǹkan ṣe ti kó ṣe o ó tẹ̀ wá tó lónìí tó àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ti ayé nínú nínú ju ayé ìsìn náà tó sì da náà ni pé ẹni tó bá fẹ́ jó pọ̀ míì ó òní wá àti táwọn ó ṣe àmọ́ tó kọ̀ọ̀kan bá wà tẹ́nu ń kùn pàápàá jùlọ tí ó sì rẹ́sẹ̀ lọ wálẹ̀ nínú Islam kéèyàn ó padà sí dáadáa kó sọ fún ara rẹ̀ pé òun ti ń jẹ òun ti òun jẹ́ bá kẹ̀yìn báyìí lóun jẹ́ ní ìsìn ojú ńlá débẹ̀ ó sì bẹ́ sí mu. so eléyàn jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún. ẹlẹ́ẹ̀kẹfà ó ní. Kama máa gbèrò burúkú sí ẹnì kejì nígbà tí burúkú ò hàn dé pé ó ṣe burúkú gan ó hàn dé ká máa rò pé lílọ tí ń lọhùn òní ń lọhùn kí ló tó kì í ṣe nǹkan kan ní gbogbo ohun tó bá lè kó sábẹ́ gbólóhùn yẹn aburú ni ó tún yánu ó tún yánu. tó a jọ agbọ́n àti kóòtù kan nìyẹn ìyẹn ni sóòtọ́nì sóòtọ́nì àbádídá burúkú sáwọn èèyàn ó dàbí ọba sábúrú àfìgbà sábúrú ń bá hàn dé kì í ṣègbà tá a bá ń fura wọ́n fẹ́ ká ahọ́n yìí dáadáa nítorí pé ọmọ èèyàn máa ń fi ahọ́n dá ọ̀ràn tí ò òun ni anabi sọ̀rọ̀ ǹjọ́ kan sọ̀rọ̀ tààrà àrẹ wàsálà ó ní mo kì í lọ anabi wa gba ahọ́n mú ẹ má jẹ́ kélé yìí ó pa yín run iná wa ń sọ bá anabi pé sọ̀rọ̀ sọ̀là ó ní ó ní wàhálì àkóbò náà ó ní sí ahọ́n yìí sí ó lè kó bá wa ni tẹ́lẹ̀ yìí ní nǹkan ìparun kan tó lè ṣe fún wa ni àníkó wa ń fèsì pé sọlọ́nù sábà fàlà ṣe bí ahọ́n yìí náà ní máa ṣokùnfà kí a dojú káwọ́ ọ̀yàn jù síná ká dojú ẹ̀ bolẹ̀ káwọ́ jù síná wàhálì àkókò náà àlá fìnnáàrí alámànà kiri ìhìn àwọn kan kọ́ ọ̀la sọ̀rọ̀ sọ́lá ńlá àsọ ìdù àìsì náà ti hìn àsọ ìdù àìsì náà ti hìn ìta hàn wọ́n fà wá fún wọn síbí náà ní máa fa ká wọn jù síná ọ̀rọ̀ náà ń bẹ lórí ahọ́n ọ̀rọ̀ àrùjọ náà ti ń bẹ ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ló wà nínú iṣẹ́ wọ́n fẹ́ ká ṣàkíyèsí ẹ̀ dáadáa torí náà eh, ká má mọ̀ dábàá burúkú torí pé ìpìlẹ̀ lára gbogbo mùsùlùmí ẹni rẹ ni wọ́n títí tá a ti lè sọ wípé áà ntí lágbájá ṣe òkú dé káàtó nígbà tí ó bá dé stéèjì yẹn ìdábàá burúkú sí wọn yẹn yóò fa jíjìnà sí wọn yóò fa ọ̀tá yóò fa ìkórira eléyìí sì ní pẹ̀lú ọmọ ìyá ẹ̀sìn Islam iná àtẹ̀tù ni lọ́lọ́ọ̀bá gbọ́ pé ẹ̀yin múmi ní òdodo òjìṣẹ́ kẹ̀sí rọ́mínà ẹ sí ọ̀pọ̀lọpọ̀ àbá ní gbà ọlọ́run bá wa kọ̀ fún wa abẹ́tẹ̀ náà ló ó wá nínú níta kọ̀ fún wa nínú súnà nàbì sallallahu ta'ala albáàtù ní ọ̀rọ̀ muslim wa tatlubu àsàrọ̀tì ká máa wádìí àṣírí kan tọ́lọ̀ ń ti kò tí ò sọ pé a tù kìí ṣe mi ní ẹ mọ̀ pé aburú yẹn ti ni wọ́n òní wọ́n ń sọ àyàfi aburú tí ò bá ti gbé pamọ́ tẹ́ni tó ṣeé ṣe hàn pé ní ẹ̀bà tiẹ̀ ṣe àwọn tí wọ́n ṣẹ̀ kí wọ́n ṣe aburú tí wọ́n wá gbéra wọn bá nàbí sallallahu ta'ala alaihi wa sallam àwọn ló dájọ́ fún àwọn ló ṣèdájọ́ ọlọ́run bá fún. torí pé ànábì sallallahu sallam ó ní. kẹ́nìkọ̀ọ̀kan ó fọlọ́ǹbó rẹ̀ láti rí kí ẹsẹ̀ pé ńgbà tó bá sẹ̀ lọ́wọ́ abá àfa wípé hmm, òun bẹ́ẹ̀ tí ń wò yìí á òun ti kan lọ kódà lánàá lánàá òun tó ṣe kàn dìdìrín nílò ẹni bẹ́ẹ̀ ọlọ́run máa dojúkọ tó bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ni ó gbà ọ́ lẹ̀ níbi tó ṣe ọlọ́run ó sọ pé kó sàánú ẹ̀ ọlọ́run ó sọ pé kó forí jọun yípa àfọ̀ ọ̀kan ọ̀ka ọ̀rọ̀ àárín ìwà àtọ́lọ́run ọba nìyẹn arábì sọ bẹ́ẹ̀ sọ lọ́lọ́ ta alẹ́ ọ̀sánlá ó ní ṣùgbọ́n ẹni tó bá wá sọ fún wa pé n tó ń ṣe ní nùkímà lè hàdà lọ àgbẹ̀dájọ́ ọlọ́run bá ró lórí ẹ̀ o mọ̀n àtà àbíṣẹ́yìn mi ní àdì hílkọ̀ ọ̀dọ̀rọ̀ ẹni tó bá ṣe lọ́run láwọn tó bá ń wo àwọn eré kan nù yín falẹ̀ sátìrì sátìrì sátìrì láà àárín ọlọ́run àárín wọn ọlọ́run ọba ni kó wà o tóbi ọlọ́run ọba náà máa ń fàṣírí mọ́mìnì hàn mọ́mìnì tí máa ń fi ìtókù sí hàn kó tó wà lẹ́jẹ̀ náà láàrin òun sọ́lọ́run kò ní sí mọ́mìnì kejì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ́ ọlọ́run bá ti lórí ayé ọba lọ́rùn ògbógun lẹ́nìkan lẹ́nìkan gbàtúbọ̀ ti rọ lọ́wọ́ ọlọ́run tí ó sì ní take time ẹnìkan ò sì ní sí mbẹ̀ kì í ṣe báàjì báàjì tọ́lọ́ wọn fi fi àìsí rí ẹnìkan kan hàn kó tó máa lọ àjẹ́ náà pé àmọ́ kọ́dúgbà ọ̀tún làkà mo ti wá mo ti forí jìn ọ́ ṣùgbọ́n mo fẹ́ kọ́ mọ̀ pé orúkọ mi tí mò ń jẹ́ mò ń jẹ́ pé alámọ̀tán ni mí tó ti fi báyé bẹ́ẹ̀ ní kápọ̀ mọ́ tó nítorí ọlọ́run bá ti wá ń ṣe bẹ́ẹ̀ kò fi sọ́wọ́ àwẹ̀ dá àfi aburú lóba tó àfàbùrú táwọn èèyàn bá fi hàn lóba tá nàbí sọlọ sọlá ń sọ wípé àlìhùmọ̀ mi ẹni tá a mójú kò fún ni wọn ilà mùjáhìrì àríṣàhì àfàwọn tẹsẹ̀ di tọrọ tó di mẹ́ta kọ́bọ̀ lọ́dọ̀ wọn a fojú a sàmójú kò fáwọn àlìhùmọ̀ mi àfàwọn tí máa ń pàtẹ ẹsẹ̀ kódà wọn tún máa kọyàn pé kí wàá ló burú ń bẹ ẹ̀jẹ̀ mọ́ bí ẹ mọ́ gbọ́ táwọn tìyín ò da tọ̀hún ò da gbogbo nǹkan náà ní ìdá lọ́dọ̀ tí wọn. àwọn gan tún píríǹtì bá tí àwọn yẹn wá tẹ lọ́hùn àwọn tí wọ́n fẹ́ han alẹ́ mọ̀láyà tàbí àmọ̀nù. torí náà ká má mọ̀ wá bá fi tú àṣírí àwọn èèyàn ká má bẹ́ lọ́hùn wá fún wọn lórí ibi tí wọ́n bá wà tó ká àmọ̀ ó kù díẹ̀ káàtó kọ́lọ̀ kó sànù wọn bẹ̀ ni. aka àyà kan ní níbo la ti kárí àyà tó parí sọ́ra thirty five sọ́ra tó lẹ̀ eh, sọ́ra tó fàá wípé tó bá jẹ́ pé báwọn bá ló bá rí ọlọ́run ní tóun bá wá mú gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà fún tá a ṣe tó hàn àti tó pamọ́ kò wá sẹ́nìkan tí ó lànà gbogbo wa áyà yẹn ló parí sóra thirty five sóra tó fa àpè kò sẹ́nìkan tí ó wà lànà ọmọ adá náà mọ àlọ́ ẹ̀yìn wá kéde lọ́wọ́ náà tàbí màkásàbò mọ sára kàlá bọ́ọ̀rì hàmì dáàbà kò ní fi dáàbà kàn yín ọmọ adá màkà kò ní fi kàn án lẹ́tí òní tí ò ní bọ́ sí pàǹpẹ́ ọlọ́run so iṣẹ́ tó ọlọ́run bá ń ṣe ni pé ọlọ́run bá náà ń bóyàn nínú àwọn ọlọ́run bá tó tóbi àpẹẹrẹ táàbù tó mọ̀ pé ọlọ́run bá ń bò wá ni pé tá a bá ti sẹ́ẹ̀rì kan àwọn tí ń kọ́ ọ́lẹ̀ nínú àwọn láìka ọlọ́run wọ́n máa ń yára kọ́ tá a bá ti ṣe báyìí ní sẹ́ẹ̀bà àti ojú rí ọlọ́run wọ́n ti kọ́ tó bá ti pẹ́sẹ̀ ni lára ẹ̀ náà àwọn tọkọ sẹ́rin yẹn wọ́n kọ mẹ́wàá ó kéré tán lẹ́sẹ̀ kan náà ẹni tí ó wàá kọ aburú yẹn nígbà téèyàn ò bá ń bẹ ẹ ọ̀kan náà ló kọ ọlọ́run bóyá àbí òbòyàn ọmọọrọ ọmọ kàtọ́ rẹ̀ yẹ ọlọ́ta lánà ó ní mo sì mọ̀ níbi tó kó mọ̀ ẹni tá à ń kọ fún tá à ń kọ aburú fún tó bá jẹ́ pé kò bá ń bẹ tó bá bá ń bẹ ọlọ́run kò tí ìbá ti kó ti di aláboyún tán hánrán tó fi wá pọ̀ ju dáadáa tí ń gba mẹ́wàá lẹ́ẹ̀kan náà tí ń gba burú kan lẹ́ẹ̀kan ṣoṣo lọ. ẹlẹ́ẹ̀kẹjọ òun ni àlìgíbà òun gan tó tọ́pìkì lọ́tọ̀ ṣùgbọ́n amúmọ́ òun ni kéèyàn ó sọ̀rọ̀ ẹ̀yìn bí a bá sọ̀rọ̀ ẹ̀yìn mọ́ láwùjọ tá a wà yìí ọ̀rọ̀ wa ó kéré tí tọ́rọ̀ wa bá ṣe pọ̀ ayé ajẹ́pẹ́ àti dèrò ọlọ́run àti ń ṣe àdìkárò dáadáa lókù.

tí wọ́n bá sọ pé sàrìfáàrù lèyìn aláròyé ẹ máa kí ìsí ọ̀rọ̀ tó pọ̀ jù náà rẹ̀ ẹ̀rí kọ́rọ̀ yìí tó bá sọ sí lágbájá tí wọ́n sá mẹ́rin kó mẹ́ yóò mú tẹ̀ lómi wá ibi tí wọ́n bá jókòó sí ìyẹn sì ní ó lè bá sí ọmọ yẹn jẹ́ ńjọ́gbé lọ kí á ànábì wa sọlọ́lá sọlá ó sọ fún wa pé ó ní kó sọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ pẹ̀lú tí ọkàn rẹ̀ ó kọ̀ nígbà tí ó sì sí mbẹ̀ tó bá wà mbẹ̀ kì í sọ̀rọ̀ yìí nígbà tí ò sí mbẹ̀ àwọn definition nìyẹn tọ́lá pé lójú ẹ̀ ló ti sọ pé ẹ̀yin ti ẹ̀yin ti lójú kòkòrò ju tìyín jàre sóye ọ̀ àyára ìnìyẹn ọkàn lábùkù nù eléyìí ò ṣe gíba ṣùgbọ́n ńgbà tó sọ bẹ́ẹ̀ kò sí mbẹ̀ tó bá jẹ́ pé ó sì gbọ́dọ̀ jẹ́ pé nítorí sọ yẹn bẹ́ẹ̀ lórí nǹkan yẹn bẹ lára ń tọ̀hún tó pé tí ò bá sí lára ẹ̀ ẹ̀sẹ̀ míì ni irọ́ ni táyà wọn mọ̀ pe pé gbogbo àyàn mọ̀ pé lójú kòkòrò lóòótọ́ iná ànábì pé tí mo ń pè jíbà tí mo ní kẹ́ ẹ má ṣe kọ́lọ́mọ bàtà ń jẹ́ náà nù ìtì ń bẹ lára ẹ̀ yẹn òun náà la sọ láàrin ara yín a ó ti ní gbéraga jù ẹ lọ sọ fún ẹ pé wáàdí fún kò sí láyé ni ibi tẹ́ ẹ sí tẹ́ ẹ ti ń sọ ní gbéraga lóòótọ́ èyí ni. kí ló sáà mọ̀ kí òun sáà mọ̀ fọ̀rọ̀ bàjẹ́ sáà mọ̀ gbàyẹ̀ láti mọ̀ dáwó téèyàn wà àtijọ́ gbọ́dọ̀ kí á mọ̀ yẹn wà wò pé pólíbàgì nìkan ló gbé ní náà sọ pé ìtẹ́rù ẹ̀ wà pólíbàgì nìkan ló bá ń bẹ̀ tó ti ń rò wípé ah, ah mọ̀ṣálọ́ àwọn lẹ́pítọ̀ lálẹ́ ọjọ́ tọ́sí ọjọ́ wẹ́ẹ̀sì ọjọ́ kìíní ọjọ́ gbogbo ẹ̀wájú pólíbàgì kò fún pólíbàgì tán lọ́gbẹ̀rẹ̀ kí á mọ̀ àbíkálẹ̀ omi ò tẹ̀ mọ́ rí tiẹ̀ rárá ẹlòmí ó débi ẹrù ẹ kò ní bárùn bẹ torí kò kí n torí tọ́lọ̀ èmi tó kí n torí tọ́lọ̀ ó ti fi gíbà ó ti fi bàjẹ́ nítorí pé máa jẹ iṣẹ́ rẹ ni ìdí eléyìí eléyìí jẹ òun ni ẹlẹ́ẹ̀kẹjọ rẹ̀ ọlọ́run ni téèyàn bá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kí àpèjúwe onítọ̀hún dàbẹ̀ ti ń jẹ ọmọ ìyá rẹ̀ gan dípò kó jẹ ògúnfe àbí màálù ọmọ ìyá rẹ̀ tó ọmọ adama tó jẹ́ mùsùlùmí ni wà ń jẹ láàyè ti máa jòkun ògùn fi àti màlúù ntọ́ ọ̀bá wa lè jẹ́ Allah àgbà ẹ omi burú dé àwọn èèyàn sọ ní ìsìnkú ni àìmọye èèyàn jíjẹ wọ́n ti wá ń jẹ́ èèyàn jòkun wa èèyàn wá di ẹjọ́ ń dín ẹlòmíì wọn àkọ́kọ́ wọn ò láìkì màlúù mọ́ èèyàn ló wá kù tí wọ́n ń jẹ gangan ní jíjẹ ti sọ́tọ̀ ní jíjẹ táwọn èèyàn nígbàgbọ́ sí pé à lágbájá à ayé ti jẹ ọ́ tán débò náà ní ti nà ní rìn lọ yìí yàtọ̀ sí jíjẹ eléyìí wọ́n rẹ́ èèyàn jẹ wọ́n dín nínú ìroró àwọn anítàwọn ọba jẹ èèyàn èèyàn ò lè jẹ èèyàn Allahu Akbar bí màálùú ti pọ̀ tó yẹn gan-an bẹ́ẹ̀ bá tètè dọ́jà ẹ lè má ba ìgẹ̀mọ́ àbí ìrù àmọ́ bí tọ́mọ ádámà kọ́ ẹ bẹ̀rẹ̀ èèyàn tí wọ́n ti ta tẹ́ ẹ̀ bá lọ́dọ̀ gbogbo pé èèyàn sọnù èèyàn sọnù wọ́n gbé èèyàn lọ yẹn kò sọnù lọ́dọ̀ àwọn tó gbé wọn lọ. tọ́ nínú àwọn àfikún rẹ̀ ní yárayára òun ni pé. ọlọ́run ọba wa ó ṣe léèwọ̀ ká ra yuharrimu yìí. kára ọjà tó ọmọ ìyàrá ọmọ ìyá wa ti kówó lé kẹsọ wípé èló ló tà oke iná two thousand ní ok ẹ wá mú ní wáyé síbí kó wá sọ fẹ́ni tó rà yìí pé ẹ fi ilẹ̀ ọ̀daràn ló ń tàn. ìsìláàmù ti lé bí ó ti rí yẹn ó wọ́pọ̀ o ó sì ń bàjọ́ ọmọ yẹn sì jẹ́. ìsìláàmù ti lé wọ̀ wípé ká dẹnu kọpa afẹ́fẹ́ ẹni tẹ́nìkan fẹ́ lọ́wọ́ ẹnìkan tẹ́nìkan sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ àwọn tó pé ọmọbìnrin ní bá sọ lọ́wọ́ kò sí eléyìí ká sọ̀rọ̀ kò lọlé wọn eléyìí ò fẹ́yàn ẹni tó bá lọlé wọn òun ló ṣáájú nínú ṣẹ̀ríà nítawọn yóò gbọ́ yé nu ṣùgbọ́n tó bá jẹ́ pé nílé wọ́n ti sọ wípé àwọn ò yọ̀ǹda kódà ìbàjẹ́ kó sì ń wo onítọ̀hún tẹ́lómi ìbá lọ kò í ṣẹ̀ṣẹ̀ torí pé wọ́n ti sọ pé àwọn kéde pé wọ́n ń wò lọ́wọ́. gbogbo àwọn kan tó lè da ìgbésí ayé ọmọ èèyàn rú láti ara wọn àbọ̀mọ̀ ìyá ara wọn nìyẹn o bákan náà ìsìláàmù ó lòdì sí ká bà obìnrin jẹ́ fọ́kọ ẹ̀ bákan náà ìdàkejì ẹ̀ náà ká bà ọkọ jẹ́ fún ìyàwó ẹ̀ torí kí wọ́n lè bá súra wọn. bákan náà ó ní kò lẹ́tọ̀ọ́ ká ṣe òwò tọ́kọ́lọ́ ah, ànábì wa sọ́lọ́ sọ́lọ́ sọ pé wà látàná jàṣú ẹ máa ń òwò yẹn ni pé káfowó lé ọjà fẹ́ rà lé ọjà tẹ́nìkan fẹ́ rà tẹ́ni ń fowó lé òní ìrajà yẹn bẹ́ẹ̀ bá fún mi ní fọ́tì mọ̀rẹ́dì láti kówó lẹ̀ báyìí kò ní ọjà ara o ó ń bá wọn bí ilé kẹ́ni tó fẹ́ rajà lè má lọ títí tó ìyẹn ni najas gbogbo àwọn nǹkan yẹn máa ń ṣàkóbá àwọn èèyàn ní máa títí sì máa bá fẹ́ jẹ́. bákan náà wọn ó béèrè tọ́lá wọn kó bá kọ̀ mi. wọn fẹ́ kóbìnrin ló sọ bẹ́ẹ̀ torí pé ó ti kó parun bá rẹ̀ ìparun tó kó bá rẹ̀ ó ní wípé kò ní gbóhùn àlùjọ náà tó bá jẹ́ pé n ti ń sọ bẹ́ẹ̀ lé lórí kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí òǹdé dè òǹdé dè inú ẹ̀sìn òǹdé wà òǹdé wà fún kò túmọ̀ sí pé ò lè bọ́ lọ́wọ́ ọkọ ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé n ti ń sọ pé ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ bá kọ́ mi járe tí ìbá ti tó lẹ́sẹ̀ ńlẹ̀ nínú ṣẹ̀ríà Ọlọ́run kò ní gbóòórùn àlùjọ náà o àyùmọ̀ mọ̀rọ̀ àti ń sá aláti záwọ́jà ha tọ̀lá kọ̀ ha mi ngọ́ ìrì mọ́ bá sí ń fa àrọ́ mọ́nà alẹ́ ìrọ́ ìhà tó lè jànà òórùn àlùjọ́nà èèwọ̀ ni fún un. níparí wọn fẹ́ kí ara ìgboro náà Rasulullah sallallahu alaihi wasallam ayàbí àhádẹ́rọ́ lè bá dín kó jẹ́ pé òun ní ń tajà fáwọn tán wá láti kó látàbúlé wọn sì fẹ́ kí a máa dá àwọn tí ń bọ̀ látàbọ̀lé lọ́nà láti gba nǹkan ọwọ́ wọn kó lè má bàa wọnú ọjà torí pé yóò dàbòrú lẹ̀ tí sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo kòkó tán kó bọ̀ gbogbo àgbàdo tán kó bọ̀ gbogbo oṣù tán ti lóòdù lóko ìwọ́ra pa nítorí pé tó bá ti dọ́wọ́ tiẹ̀ wàá kàn gbé e tó bá fẹ́ lé ni tó sì jẹ́ pé àtàbá fẹ́ rà lọ́wọ́ àwọn ọ̀rọ̀kọ ó lè jẹ́ pé bíi márùn-ún òun ni five hundred naira ó lè jẹ́ pé bíi mẹ́wàá ní seven hundred naira ìwọ ra gbogbo ẹ̀tàn lẹ́ẹ̀kan náà torí kó lówó lọ́wọ́ bó ti dáràn láyé lọ dáràn lọ́dọ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í jẹ́ kí kódà ọjà tí ń bọ̀ láti lóyìnbó gan tó jẹ́ pé àwọn èèyàn kan ni wọ́n fún ní àǹfààní àti máa gbà wọlé ìjọba náà ṣàbùrú bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá lówó ní tẹ́sí mú ifẹ́ nìkan àgọ́ ẹni tó bá lówó ní oní ẹ̀kọ́ yẹ kó ní ásẹ̀tì ẹ̀fẹ́ kó ráìsì wọlé tó bẹ́ẹ̀ tó kó nǹkan yẹn wọlé tó bá fẹ́ nìkan péré tàbí èèyàn méjì iye tó bá fẹ́ ni wọ́n ṣe ni iye tó bá fẹ́ ni wọ́n tà ibi tí ìlú ó ti le náà nìyẹn àwọn èèyàn tí wọ́n bá ń gbà àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe pé èèyàn fi ń lọ ọ̀dọ̀ wọn o kìí ṣe pé tí ń rìn kiri o ọlọ́run bá kó sànù ẹnì kọ̀ọ̀kan wa kó sọ alálàgbọ́yé islam o kó sọ alálàgbọ́yé islam kó sì wá lẹ́ni tí ó gbọ́yé tí ó ti sàmúlò rẹ̀ àfi tóbi ọlọ́run bá fi bẹ́ẹ̀ lọ́hùn اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم اهم عوزة الاسلام اللهم أكرمنا بكرمك وعنزنا بعزك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وعلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون ثم